صاحب ولاية الكبرى وليدة الشيخ آدم عبد الله الآلوري أدمده الله برحمته آمين وبابا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين العدل رحمة الله عليه ọlọ́run wọlá gbogbo àwọn bàbá tí a dárúkọ tá a tọrọ fún tí wọ́n ti lọ síwájú ọlọ́run tí wọn lọ́wọ́ bá tọ́ gbà bọ́ wọn. àkọ́kọ́ àdúrà mi fún bàbá wa àgbà bàbá oníyagi ọlọ́run mọ́sàbá kẹwọn kọ gẹ̀wọ́n. aminu. wọlá ipe tí a jòkó ti lónìí náà inú iṣẹ́ ọwọ́ wọn láyé ni. ọlọ́run bá ọmọdé bá wọn. amin. mo kí àwọn àgbàlagbà níjòkó níbùdájú kọ mi látọ̀dọ̀ bàbá wa bàbá màmá àkọ́kà. àdàmà ńláhùn ẹ̀yà táwọn. ọlọ́run mọ́sàájà rí yín pẹ́ o. àmínú. bàbá wa oníyagí àlífà bàbá tí ń bẹ́ ń jòkó mo kí yín ọlọ́run mọ́sàájà rí yín pẹ́. àmínú. mo kí ìmáàmù ẹ̀ pẹ́ wọ́n fi kí gbogbo tí ń jẹ́ àwọn àhàyí. ó fún ẹ̀mí àti àlàáfíà ara bí ayé bá ń jáyé ọlọ́run mọ́tàjọ́ ọmọ rẹ̀ nífàǹtì. alhaji wa adébáyọ̀ fẹ́mi ọlọ́run wọlá ìlú tó ti wá iná ògo ìlọrin náà nu ọlọ́run má kíra ọ̀nà ọ̀wọlé láéláéláéláé ẹ̀yìn tá a bá ń lé ìwọ́dún ti fi tàmí kan ní ìsìn èyí tí bàbá ń ṣe ìwọ́n tó fi dáadáa mí kàn dáadáa tá a wá bẹ̀rẹ̀ wọn náà lọ́mọdé dúró gbogbo bí wọ́n jẹ́ dé láyé ọlọ́run jẹ́ rí jẹ́ dé bẹ́ẹ̀ mo fi ṣògo ìsìlámù jálẹ̀ mo fi tí kí gbogbo celebrity tó wá ń jòkó bisimilayi gbogbo yín pátápátá ọlọ́mọdé yà wá kú o wa Muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ hajj wa Usama ọlọ́mọsá bá ń pa yín lé o ká gbogbo ẹ̀yin olóyè lápapọ̀ mo kí Al-Filani. adamallahu ayatahu. ọlọ́run tó ṣe débi ó ṣe dé yìí ọlá pé kò ní rí ọlọ́run ọlọ́run níjọ́ rí ọ. àmín. yóò jọ máa dáa sí i. àmín. èyí tẹ dáwọ́lé iná ọlọ́run yọrí ẹ̀ sí dáadáa. ìsọ ọlọ́run àbọ̀ ẹ̀ lórí ìyàwó lérí ọmọ lérí gbogbo tí ń jẹ́ jàmá. àmín. ajá wa mọ̀táyé bí ọlọ́run kára barika. àmín. gbogbo ẹ̀ olùfẹ́ ọlọ́run bí kíbi tó ń kálukú ti wá torí àsìkò ni o. ọlọ́run bá a dó tì yín bàbá aláàfin tó ti lọ ọlọ́run sábà dó tì wọ́n. àmín. àwọn alhaji wa gauche ọlọ́run bá dóòtì wọn ọlọ́dẹ muhammad ajáwa rukaya gawat ọlọ́run musa bá dóòtì ọlọ́dẹ muhammad jama lọ́kùnrin lómìnir salamu alayhi aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. wa kone amdulilahi wa salaamu ala ibadihi ladhi nastafa. الله خير النعمة يشركون وكل حمد لله وسلام على عباده الذين اصطفى الله خير النعمة يشركون ربنا أوصيني أن أذكر نعمتك أنا أنعمت عليها والآن أن علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين الحمد لله الذي أصابهن الحسنة إن ربنا لغفور شكور وقالوا لأمد لله الذي أصاب أن الأسنى إن ربنا لغفور شكور وقل ربي أدعني مدي على صدقي وارجني مهرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل ربي ادخلني مدخل صدق kápánu kọ̀ọ̀kan sọ pé aláwọ̀ akíbẹ̀r. Iná iná Muhammadi wàkìtà bá òun akíwá wàkìwà mú kíhìlá. Wàkìtà bá òun akíwá wàkìwà mú kíhìlá.